four eight zero eight three two nine three eight nine six orúkọ yín o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ìbéèrè pé ṣé àǹfààní wà fún ìyàwó ilé tí ó lè lọ sí abroad láti lọ kàwé àti pé kí ni iṣẹ́ ìyọ̀ǹda bí ọkọ ilé kò yọ̀ǹda láti lọ àti tó àti kò sí àjẹkùtà láti lọ. wọn kì í kọlu rẹ̀ ní nàìjíríà bí? bì ìlú òyìnbó ni wádìí wípé bùkátà wà fún ìmọ̀ yẹn ní nàìjíríà bí? bì nítorí pé ìmọ̀ yẹn ní í ṣe pẹ̀lú bá ti ṣe gbẹ̀mí là ìgbà náà májàmú kan ti pẹ́ nù májàmú míì ìyàwó yẹn ò gbọ́dọ̀ dá lọ ẹ̀yin lẹ́ lọ nàìjíríà wípé take care of yourself torí pé èmi náà ní láti lọ mójútó sẹ́mi nítorí pé fìtínà pọ̀ nílùú òyìnbó àbúrò oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ síyàwó yìí bẹ́ẹ̀ ti ṣe sílẹ̀ lè má bà bẹ́ẹ̀ mà nítorí ẹ̀ ẹ jókòó tìyàwó yẹn tẹ́ wà pẹ̀lú rẹ̀ má ṣe nìgáàdì fún títí tó fi parí ẹ̀kọ́ yìí ìgbà náà lẹ́jọ́ máa bọ̀ wá sí nàìjíríà kì í ṣe pé ẹ̀yin lẹ ríṣẹ́ nílùú òyìnbó tẹ́ fẹ́ lọ ṣe wàhálà wọ́wọ́ wá bí mọ̀lẹ́bí yín ó ti ṣe nílọsíwájú tí ó dà ìyàwó yín ló fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹ sì jẹ́ ọkọ rẹ̀ ẹ̀yin gbọ́dọ̀ wà pẹ̀lú rẹ̀ níbi tó wà lọ́yìn nígbà tó bá parí ẹ̀kọ́ rẹ̀ ẹ wá jọ máa padà bọ̀ wálé irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin míì tẹ́tẹ́ wọn láǹfààní pé kán lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ nílùú òkèèrè ẹ̀kọ́ yẹn sì pàtàkì kò síbi tí wọ́n ti lè kọ́ ní nàìjíríà àbí ibi tí wọ́n ti lè kọ́ wà ṣùgbọ́n owó tí wọ́n ná wọn yọ pọ̀ kọjá sísọ ó sì ti ráǹfààní àti lọ kọ́ lọ́fẹ̀ẹ́ nílùú òyìnbó yẹn tó yẹ pé kò ní wá sílùú òyìnbó yẹn kọ́ má rí sẹ̀sì hmm. tọ̀ ẹ wàá tẹ́yìn bá jọ lòun kẹ́kọ̀ọ́ rẹ ẹ̀yin ṣiṣẹ́ ti ẹ̀yin náà gbé iṣẹ́ ti ń kúrò ní nàìjíríà ń bí ẹ lọ tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ lọ tó bá ń parí ẹ̀kọ́ rẹ̀ tẹ́ bá rí pé kẹ́ máa padà bọ̀ wálé ẹjọ́ máa padà bọ̀ tẹ́ bá sì rí pé fẹ́ tẹ̀síwájú pẹ̀lú sẹ́tẹ̀ǹsì náà ẹjọ́ máa ṣe lọ lópin ìgbà tí ìgbàláyè bá wà fún yín lórílẹ̀‐èdè yín láti lè ṣe Islam hmm. ìgbàláyè sì tún wà fún yín láti má fẹ̀sìn yín hápárá hmm. àyè wà fún yín láti lè pẹ̀lú mí gan sẹ́sìn Islam níbẹ̀ ìgbà náà táwọn májẹ̀mú gbá pé kò sí tó burú ń bẹ̀. ìṣẹ́gun lọ́kẹ́rẹ́ ṣe ẹ lórúkọ yín o. ẹ jẹ́ kí n máa fi tó wá létí ọ̀dà ẹ lórúkọ yín o. ẹ parí bí oyin. ẹ ká máa ṣe kó tó di pàṣùn láàbò olú ẹlẹ́dàá wa láti tè kọ́kọ́ ṣe tí èèyàn máa ayatul kursi nígbà tẹ́ bá sùn ẹ máa kí ayatul kursi kẹ́ tó sùn nítorí pé hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹnikẹ́ni tó bá kí ayatul kursi ṣáájú kó tó sùn olùṣọ́kan kò ní yé bẹ pẹ̀lú rẹ̀ látọ̀dọ̀ Allah yóò máa sọ aburú ní ṣe tí ó fi jì tó ayatul kursi ẹ̀já mójútó ká tó sùn. jazakumullahu kullu khairan.